وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في باب دم الحيض يصيب الثوب قال في الحديث السابع والعشرين وعن أسماء بنت أبي بكر رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال في دم الحيض يصيب الثوب تحته ثم تقرصه بالماء ثم تنضحه ثم تصلي فيه متفق عليه هذا الحديث قلنا حديثي لك تعني لقمة من حديثي توافق nínú tíra Bulugul Maram ti alimam al-Hafiz ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala nínú àdéhìí yìí àdéhìí wà lábẹ́ àkọlé tí a pè ní babul haidi yusibu thawb ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ kan sùn bá kàn yàn lásán kí náà ṣe sí. ó wá nínú hadithi asma binti abi bakr radiyallahu anha hadithi asma ọmọ abubakar ọlọ́run ọba kó yọ́nú sí i. ó ní mo bí àníkàlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àgbà nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ nípa ẹ̀jẹ̀ nǹkan sùn yusibu thawb ní ìgbà tí ẹ̀jẹ̀ yìí bá kan aṣọ èèyàn kí ni tí a máa ṣe sí. nàbì ní sallallahu alaihi tàhùtúhù tàhùtúhù wọ́n fi èékánná fi há wọ́n á há kúrò lára aṣọ yẹn. ẹ̀jẹ̀ tó yí lásọ ẹ̀jẹ̀ nǹkan sùn ni ẹ̀jẹ̀ yẹn wá wà kò tí ì gbẹ èèyàn ha kúrò lára sọ rẹ̀ sọ́mà lẹ́yìn ìgbà tí èèyàn ti ha kúrò lára sọ rẹ̀ tán sọ́mà tẹ̀kọ̀rọ̀ sòhó lẹ́yìn wá náà ènìyàn mu ẹ̀jẹ̀ tó yí lásọ yẹn. èèyàn wà gbó èèyàn fi àwọn ọmọ àtẹ̀yàn fi gbó ẹ̀jẹ̀ ti yí wa lásọ àwọn afọmọ àká wa á fi gbó ẹ̀jẹ̀ yẹn o ti há kú ọ wàá fi àwọn ọmọ àká rẹ wàá fi gbó wàá fọ̀ túmẹ̀tàn bọ́ṣùhù ìwọ̀n àgbà lọ́wọ́ àfọmìfọ́ ìgbésẹ̀ mélòó nù alákọ̀ọ́kọ́ àhà ẹ̀jẹ̀ yẹn kúrò lẹ́ẹ̀kejì àgbo àfomisi gbó àbá ní ti fomisi lẹ́ẹ̀kẹta àfomifọ̀ fúnmẹ́tò sọ́lé fi lẹ́yìn rẹ̀ ìpàṣọ náà kò fi kírun. حديثي. hadithi kan ni ètò sípè imam àti ìmáàmù Muslim wọ́n gbé jáde gbọ́dọ̀ Asma bíntì Abi Bakr radiyallahu anha Asma bíntì Abi Bakr radiyallahu anha wọ́n di obìnrin takuntakun sahabiyyatun kabira abinla ummu shahid ìyẹn ni tó kú sójú ogun torí tọ́lọ́run. أم عبد الله بن الزبير رضي الله عنهم جميعا أسماء باين كما تسوق أم عبد الله جنرالي أسماء بنت أبي بكر رضي الله عنها وجنة تتاجم الآن يعني سابقة أم عبد الله يعني عبد الله ابن الزبير ní قالوا ló ti لا تجد látọjọ́ tó nínú àwọn ẹni tó ṣe pé wọ́n fi àtìlẹ́yìn wọn hàn gbangba gbangba sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Asma dàgbà ju Aisha lọ pẹ̀lú ọdún mẹ́wàá. ọgbà kan náà ṣùgbọ́n ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀. ọgbà wọn kan náà ṣùgbọ́n ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀. nìkan tó ń béèrè ń jó ní Aisha ò níyà níyà nígbà tí èsì Hawa ṣèṣe pé bàbá lásán ló ní kò níyà ṣùgbọ́n Aisha radiyallahu anha ó níyà ó sì ní bàbá. bàbá kan náà ló jẹ́ kí Asma àti Aisha ọlọ́run kó yọnu sáà méjèèjì bàbá wọn sì ní Abubakar radiyallahu anhu ṣùgbọ́n tọ̀tọ̀ nìyà wọn. Asma ó kú lẹ́yìn tí wọ́n ti pa ọmọ rẹ̀ pẹ̀lú tí o tó sùn kan ẹ̀yìn tí wọ́n pa ọmọ rẹ̀ lákòókò tí o tó sùn kan ní Asma kú ó sì ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún láyé. ìgbà tí Asma radiyallahu anha kú yìí tó ti pé ọmọ ọgọ́rùn-ún ọdún láyé matat walam tasqut laha sinnun wahida. ó kú lẹ́ni tó ṣe pé yín kan kálọ̀ rẹ̀ rí ó sì lu ọgọ́rùn-ún ọdún láyé bẹ́ẹ̀ ni ọpọlọ rẹ̀ ọ̀dàrú rí kò gbé kàtàkàtà tó sì lu ọgọ́rùn-ún ọdún láyé ṣùgbọ́n kó tó ti kó kú ọjọ́ ni tó ṣe kójú rẹ̀ ti fún radiyallahu anha. Asmaa yẹn, Ànábì sallallahu alaihi wasallam ń pè ní zaatu nitaqayn ẹni tọkàyìn ìgbà sọ pé àbìgbànú méjì àbí àbòjá méjì òun ló ń gbóúnjẹ lọ tó sì máa mú ìròyìn àwọn kùrẹ́ṣì wá bá nàbì sallallahu alaihi wasallam àti bàbá rẹ̀ nígbà tí àwọn méjèèjì tí wọ́n bẹ nínú gharu gharu Hira níbi tí wọ́n sọ pamọ́ sí torí pé àwọn kẹfìrí ọmọ bàrí wọn. Asma yìí ní ògbóúnjẹ wa oní oṣù múròyìn níta àwọn kèfèrí ń sọ nípa wọn yóò mú wa bá wọn. Asma'u yìí ọmọ rẹ̀ Abdullah ibn Zubair wàdí Allah wa anhum ní ìgbà Alhassan ibn Ali ibn Abi Talib radiyallahu anhuma to step down fún Awiya ibn Abi Sufyan lil khilafa. kíkọ́ jẹ́ àrólé nítorí kí ọ̀rọ̀ àwọn mùsùlùmí lè bá ṣọ̀kan torí kí rẹ̀ pọ̀ bá wà láàrin wọn ní ìbámu pẹ̀lú ní ìjẹ́rìí òdodo sí jánàbí sallallahu alaihi wasallam ti sọ nípa dání nípa alhassan ibn abi talib ibn ali ibn abi talib. anabi sọ ìtọ́kẹ́tì alhassan bọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ anabi ni hassan anabi ni inna ibni hadha sayyid ọmọ mi tẹ́ rí àtiwájú ni o ọlọ́wọ́ bó fi ṣe àtúnṣe láàrin ìjọ ńlá méjì nínú ìjọ èmi ànábì sallallahu alaihi wasallam nítorí ṣẹlẹ̀ nù. ní ìgbà tí ó pé ọgbọ̀n ọdún gbérégé tí khilafa nàbàwíyà ti bẹ̀rẹ̀ al-khilafatu rashida ó ti bẹ̀rẹ̀ turkana bisalòlá àti sẹlẹ̀ ń sọ pé khilafa nàbàwíyà àràṣídà ọgbọ̀n ọdún péré ni o lẹ́yìn rẹ̀ ni ó di hukman wiratiyan ni ó di ìjọba lọ́balọ́ba tó wọn jogún nítorí ti ṣẹlẹ̀ náà torí dídí àsìkò tí hasan step down fún muawiya gangan ló pọ́gbọ̀n ọdún tí khilafa bẹ̀rẹ̀ ní ìgbà náà ni ó di mulkan wiratiyan ló di ìjọba lọ́balọ́ba tó wọn jogún tí bàbá bá kú ọmọ jogún ẹ̀ tọ ìgbà tí Hasan step down ní Mẹ́kà àwọn ará Mẹ́kà wọ́n ti mú báyà fún Abdullahi ibn Zubair lil khilafa fún làwọn fẹ́ ní khalifa Mẹ́kà ọ̀ẹ́f àwọn ìlú tó súnmọ́ gbogbo wọn gbà fúta ni Abdullahi ibn Zubair radiyallahu anhuma anhuma Abdullahi ibn Zubair àti ti ti bẹ́yà fún ó wà gẹ́gẹ́ bí khalifa títí tí muawiya ó fi kéde ogun lé lórí wọ́n sì rán àwọn ọmọ ogun sí ní abẹ́ àkóso hajjaj ibn yusuf al-thaqafi. ogun wa bá abdullahi ibn zubair ogun burẹ́kẹ́ ìgbà tí abdullahi ibn zubair ọ̀bí ọlọ́ọ̀kọ̀ àní kí pé ó ṣeéṣe kí àwọn ọmọ ogun tí wọ́n rán sóun borí òun wá bá ìyá rẹ̀ Asma minti Abubakar ìyá tó ti fọ́gọ́rùn ọdún ṣùgbọ́n tó ṣe pé ìmánì rẹ̀ ọ̀dàrú ọpọlọ rẹ̀ ọ̀dàrú ó ní rẹ̀ yá mi tó ń lọ tó ń lọ ni o èmi kọ́ ni mo fọ́ ara mi yẹn ara mi lólórí o yíyàn làwọn èèyàn yàn mí lólórí o ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kó àwọn ọmọ ogun wa láti wá bá mi jà wọ́n ti súnmọ́ bá ti jà jáde nìsinyìí wọ́n sì ti kọ́ ọkọ̀ wọn ràn mí o. ṣé kí n sọ̀rẹ́ndà fún wọn ni ní kúkú fi kú báwọn èèyàn fún mi sílẹ̀ kí n lè bá a máa gbáyé. mo ti kí tí mo bá sọ̀rẹ́ndà fún wọn wọn ò ní fi mí lẹ̀ kí n máa lọ lé wa o màá kọ́ àbò. àbí kí n sì já a títí tí màá fi kú a ẹ̀gbọ́n tí ìyá láàyè ń sọ ìyá gidi ó ní yọ bọ náà inna ash-shata la yadurruha salkhuha ba'da dhabhiha لضربة بالسيف في العز أحب إلي من ضربة بالصوت في الذل dọ́ọ́mà mi kíkun ẹran kì í ní ẹran lára o lẹ́yìn tá a bá ti dúnbò rẹ̀ yíyọ awọ lára ẹran kí máa ní ẹran lára kí ní lára lẹ́yìn tá a ti dúnbò rẹ̀ torí rẹ̀ tí wọ́n fi dà pọ́ kó wọ́n ti pílẹ̀ ní tí wọ́n máa kọ́ tán wọ́n mọ̀ wọ́n fòkú rẹ̀ tẹ̀sí lórí ipò tá dúró lórí ipò táwọn èèyàn fa ọtí lórí rẹ̀ náà wọ́n ti kọ́ ọmọ tó bí ọ ṣe ó wu àwọn dukú ajẹ́ pé wàá sọ̀rọ̀ ẹ̀ dà wọ́n sọ ọ lókun lọ́wọ́ wọ́n sọ ọ lókun lẹ́sẹ̀ wọ́n máa ń nà ọ́n búlálà wọ́n máa ń nà ọ́n kòbókò lẹ́ni àbùkù á eléyìí ò wu àwọn bíi kí wọ́n ẹni tó wà nípò gíga kó wá jẹ́ kó wọ́n máa fòkú rẹ̀ sẹ̀sìn lẹ́yìn tó kọ́ lẹ́ni gíga eléyìí ń wọ àwọn jù subhanallah yóò sì ṣẹlẹ̀ náà nù. torí rẹ̀ ní ó ṣe jẹ́ ọmọ shahid ìyá ni tó kú sójú ogun torí tọ́lọ̀. ẹni asma olùmọ̀lá olùmọ̀lá òun náà ṣe ìpèjúwe ni ẹ fáwọn obìnrin àwọn obìnrin tó fẹ́ ga àwọn obìnrin tó fẹ́ nímà àwọn obìnrin tó fẹ́ jẹ́ nìkan pàtàkì láwùjọ àwọn ẹni tí kò ráyè fúnra nù àwọn obìnrin tí kò ráyè fún rẹ́díò irú àwọn tí wọ́n máa wà òkúṣe nìyẹn bí àwọn Asma bí àwọn ìyá ńlá wa Aisha radiyallahu anhum gẹ́gẹ́ bí anhun gẹ́gẹ́ bí àwọn ìyá ńlá wa Musalama radiyallahu anha gbogbo àwọn tí wọ́n máa wà òkúṣe nìyẹn èsì kékeré mọ́ wá wà òkúṣe kìnnì kan orin kan kìnnì kan atilisi kan kìnnì kan àwọn kan kíkínì àwọn obìnrin rí kí wọn máa wà pọ̀ sí wọn nìyẹn. àdìsí yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí tí a máa ń lò nínú fúkìlì ìsìlámì láti ṣe àpèjúwe wípé a ò gbọ́dọ̀ kírun àyàfi pẹ̀lú aṣọ tó bá mọ́. ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọ́n ti yá lábàkíà ọ̀pọ̀ hẹ́r aṣọ rẹ̀ fọ̀kọ́ mọ́ ìyàtọ̀ ẹnu bẹ́ẹ̀ láàrin àwọn akọ́ni tẹ̀síìr nípa kí n la sọ́ọ̀mù yẹn àwọn akọ́ni wọn sọ pé kí ni ọ̀hìr mìíràn ṣírk ibi wọ́n ti yá bẹ́ẹ̀ kọ́ ọ̀hìr níbẹ̀ yẹn ó ní fífọ́ ọkàn rẹ má kúrò nínú ìṣẹ́bọ sọ́lọ̀. àwọn akọ́kọ́ ni wọ́n sọ pé lá ọ̀hìr ẹ̀yẹ ètò ètò hàn nínú ayé àgbọ̀tà lórí aṣọ torí ẹ̀wà sí abẹ́ká ọ̀tọ̀hìr wọ́n ti yá bàtà ọ̀tọ̀hìr aṣọ rẹ àwọn aṣọ rẹ tó ń àdéhìsì yìí wá láyé wa yékè ike àníṣe tásọ tá a fẹ́ fi kírun ọ̀bá ti má àgbọ̀dọ̀ fasọ̀ kírun níbo la ti rí ìyẹn wo àdéhìsì yẹn tún padà sídi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ń sọ nípa ẹ̀jẹ̀ hayo tí ó bá kàyàn lásọ wọ́n ní tòló tóhò wàá ha kúrò wọ́n mẹ́ta kúrò sóhò lẹ́yìn náà wàá gbó ilmáì pẹ̀lú omi ìsopọ̀ gbò lásán wàá gbó pẹ̀lú omi ọmọtàǹbáhìhò ẹ̀yìn náà lọ́wọ́ àfomi sìn tùmà tó sọ́lé fi ẹ̀rí tùmà tó sọ́lé fi lẹ́yìn náà ló tó wá máa fi ṣe kíni ló tàn á fi kírun torí ẹ̀wọ́ tó wá gbé tọ̀ tó wá lọ fi kírun kọ́ tó sọ pé inna Allah ghafurur rahim. Inna rabbana ghafurur rahim. ولكن kadhalik كذلك شديد aláforíjì ni ṣùgbọ́n ìyá rẹ̀ le koko ó sì pọ́ láti kọ́ gbọ́dọ̀ kírun pẹ̀lú tọ̀ ọlọ́pàá gbọ́dọ̀ kírun pẹ̀lú gbẹ́ gbẹ́gbẹ́ tí bẹ lára rẹ̀ o ti há kú tó tó torí kò sí ìfomi fọ́ọ̀nù à ń fomi sínú kó tó wá di kó fi àtàn yẹn kírun ìgbésẹ̀ mélòó nù ìgbésẹ̀ mẹ́ta ìtọ́ ń bẹ lára rẹ ó ti gbọ́n nù ó ti gbẹ ìgbà sọ pé ó ti fomi fọ́ nù dípò kó fomi sínú tọ́wá lè fi kírun ó lè fi kírun kẹlẹ̀bẹ̀ ń bẹ lásọ rẹ ó ti há dànù ọwọ́ àfikírun ó wá sọ pé ó ti fomi fọ́ nù dípò kó fomi sínú kó tó di kó fi kírun ká sọ bẹ́ẹ̀ àní sọ bẹ́ẹ̀ torí pé alqawlu bi dhalika far'un an kawni al-balghami najisan sọ bẹ́ẹ̀ ajẹ́ pé ọ̀dà lórí pé kẹlẹ̀bẹ̀ náà ń kọ́ ẹ̀gbin ni wala naqulu bi dhalika wa ma qala bi dhalika ẹnìkan sọ pé kẹlẹ̀bẹ̀ ẹ̀gbin torí ẹ̀ eléyìí dá lórí ẹ̀gbin ẹ̀gbin lọ́kọ̀ọ̀kan ha kú wọ́n wá fomi fọ wọ́n wá tún fomi sínú ìgbà náà tó lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti fi ro aṣọ bẹ́ẹ̀ kíni. àdìsí yìí ọwọ́ níbi gbígbà tó ṣe pé wọ́n àti béèrè ṣùgbọ́n béèrè ló bi nítorí Asma binti Abi Bakr radiyallahu anha níṣẹ́ ló bi Ànábì sallallahu alaihi wasallam léèrè nípa aṣọ tí ẹ̀jẹ̀ àìdùbá yìí. ti yìí fi hàn wá kíkí ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀gbin ni àbí ìṣẹ̀gbin ẹ̀gbin ni o ẹ̀gbin ni ọlọ́wọ́n bá ní yasalunaka anil mahiyub qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahiyub la taqrabuhun hatta yatahhurn qul huwa adhan sọ pé ẹ̀gbin ni. wọ́n ti sọ wọlé àtọkọ̀rọ̀bù hún àtẹ yàtọ̀rùn ẹ̀ sì gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí ẹ̀jẹ̀ yẹn ò fi dá. ẹ̀ ìdá tọkọ hàrùnà tí ẹ̀jẹ̀ yẹn bá tán sì máa rà gbogbo eléyìí fi hàn àpé kíni ẹ̀gbin ni àbí èsì ẹ̀gbin ni. tó bá sì jẹ́gun eléyìí ọ̀sọ́ oríkèé ara obìnrin tí ẹ̀jẹ̀ yẹn ọ̀ dẹ̀gbin. ọ̀tún oríkèé ara obìnrin tẹ̀sẹ̀ yẹn ọmọ gbé jáde di kíni wàhálà ìhì ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù kò bí dáná oúnjẹ fún ọkọ̀ ìjẹ́pọ̀ kọ́sìlà fún tí mú mi. ìdúró kí obìnrin yẹn yàní ọba ni. gẹ́gẹ́ bí anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ti ṣe sọ fún Aisha radiyallahu anha ike kó máa mú nǹkan nínú ilé Aisha ti sọ pé òun sì nǹkan sùn anabi sì sọ ike haidatuki laysat yadiki nǹkan oṣù rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ nǹkan oṣù rẹ̀ ńkọ́ kò sí lọ́wọ́ rẹ̀ nǹkan oṣù ẹ̀gbin ni ṣùgbọ́n nǹkan oṣù obìnrin ńkọ́ kò sí lọ́wọ́ rẹ̀. hadithi sì tún tọ́ka sí pé ǹjẹ́ tí nǹkan oṣù bá jẹ́ gbin táàmù àwọn òǹran nípa yíwa lásán àní wọ̀ràn ọ̀ràn yẹn ní ká ti kíni ọ̀ràn yẹn ní ká fọ̀ tí nǹkan oṣù bá jẹ́ gbin bá fi lè yíyàn lásán èèyàn gbọ́dọ̀ máa wọ̀ràn ọ̀ràn yẹn ní kíyàn fọ̀ ìwádìí kíkọ̀ lásán àfọ̀dún pin tọ́ka ó fi kalẹ̀ pé kò sí mbẹ̀ mọ́ àbí gbèsè mi lọ́wọ́ ní ká gbé wọ́n ní ká ha kú ká fomi fọ́ọ̀nù ká tún fomi sínú subhanallah ó di ìgbésẹ̀ mẹ́ta eléyìí túmọ̀ sí pé wujubul mubalaghati fi izalati damil hayd min as-saw ike agbọ́dọ̀ pọ̀ dé góńgó láti rí i sí mbẹ́ eléyìí túmọ̀ sí pé a ah, ọ̀bùn burúkú ni obìnrin tí ń ṣe nǹkan oṣù tuntun á mú ìkísà tí bí ń ṣe nǹkan oṣù tọ́sọ sórí ibùkún lọ́kọ rẹ̀ pẹ̀lú sáǹpù lára rẹ̀ eléyìí kìí sọ́ọ̀bùn lásán ọ̀bùn báwo ọ̀bùn burúkú. nítorí wípé òun fúnra ara rẹ̀ ẹ̀jẹ̀ yẹn ẹ̀gbin ànábì sallallahu alaihi wasallam ti kọ ọ̀nà ọlọ́gbà láti yọ wọ́n sírò ọ̀nà pele mẹ́ta tá a máa gbà láti fi yọ kúrò lára wa wọ́n wá yẹ kí akérò rẹ̀ lọ fẹ́ dírẹ́sì ẹ̀yìn wọ́n ti pè dání tébù. àti pé obìnrin tó gbọ́n láyé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan oṣù wọn tún ìparí ọkọ̀ ọgùn ní ìmọ̀ ibi tí wọ́n ń kó sí kò ní mọ bí wọ́n ṣe ń yọ kò ní mọ bí wọ́n ṣe ń pọ̀ á obìnrin tó gbọ́n tó fẹ́ fẹ́ lé ọkùnrin yẹn múbin tó ṣe pé ọmọ àrùn kò ní kọ̀ láti já sórí bẹ́ẹ̀dì irú àwọn ọmọ yẹn sàlùlá àṣẹlẹ́mà eléyàn sínú wàá fíjú kò sínú tẹ́sán islam fẹ́ ẹ̀sìn islam fẹ́ kéèyàn ara náà ni ara rẹ̀ náà ni wọ́n ń kọ́ wa yìí báwo ló ti ṣe ṣe lórí òtúmọ̀ sí kọ́ lọ́wọ́ chloros ọ̀pọ̀lù clean kó o fi fọ́ gbogbo eléyẹn mọ̀kọ́dìmọ̀tì ni ọ̀sẹ̀ ṣáájú ni kò tí ì fọ́ ọ̀nà pípọ̀ táwa sọ fọ́ ní ìsìn fífọ́ rí ìwọ ni omi náà nì lọ́sẹ̀ òkun lọ́sẹ̀ òní kun ṣé lọ́sẹ̀ òkun kò ní kun omi náà nì títí túmọ̀ sí pé gbogbo nǹkan mi ìjọba fi fọ́ kò ń sì palẹ̀ mọ́ náà nì títí tí ó fi jẹ́ pé omi tí wọ́n tó lè fọ́ nǹkan míì má ló fi mọ́ káyìn. ẹ̀rín wọn ni ha fọmi fọ́ fómi sín gbogbo eléyìí túmọ̀ sí pé á èèyàn gbọ́dọ̀ fi sílẹ̀ o èèyàn gbọ́dọ̀ mú kó náà ni. ètò sì hàn ní àdìsí ni pé gbogbo ọ̀nà míì tá a bá wá gbà láti fọ ẹ̀jẹ̀ yìí tó yàtọ̀ sí ìtàn nàbì sọ yìí tó tó kò tó àti pọ̀ gbọ̀ ìtàn nàbì sallallahu alaihi wasallam sọ yìí. lọ́dà àhàkù àfọmígbó afomisin ṣé ìpele mẹ́ta yìí tó láti mú kọ́lọ́ ẹ̀jẹ̀ kù náà ẹ̀yin náà ti mọ̀ pé kọ́lọ́ ẹ̀jẹ̀ yẹn kí ni wọ́n ti pupa ẹ̀ha kù ẹ̀fọ́migbó ẹ̀fọ́misìn kó pé kí kọ́lọ́ yẹn kù kó pé kó kù eléyìí túmọ̀ sí pé ẹ bá ti ṣe ntánu bí sọlọ bá àdìsẹ́ là ní kẹsẹ̀ yóò ti tó kọ́dà kó ṣe pé kọ́lọ́ ẹ̀jẹ̀ yẹn tún sí lára sọ yẹn. ṣé wa ẹ bá ti ṣe àwọn ìpele mẹ́ta ntánu bí sọlọ bá àdìsẹ́ là ní kẹsẹ̀ yìí ó ti tó kọ́lọ́ ẹ̀jẹ̀ bá àdìsẹ́kù mọ́ bora rẹ lọ́wọ́. tó bá ti há tó sì tó tó sì sínú alhamdulilayi wọn ò sọ ikú kọlọ́kù kẹrù zimbo wọ́n pé kó fi chlorosis sí torí kí táwa gbà lérò pẹ̀lú máa ń bí o ní wípé kó tẹ̀lé gbígbó tẹ́sí Islam ní kó o ṣe kí ti pé kó o mú kọ́lọ̀ ẹ̀jẹ̀ yẹn kúrò tí kọ́lọ̀ ẹ̀jẹ̀ bá kúrò alhamdulilayi tí o bá kú nǹkan fẹlẹ́ bẹ́ẹ̀. torí ẹ kọyẹ kó fúnra rẹ wàhálà sí i nítorí àti lè bá àmúkọ́lọ́ ẹ̀jẹ̀ yẹn kú torí pé kìí sin lànà bisọ̀lá àti lànà kò mójútó. àti nítorí tó wá nù àdìsí mi anabi sallallahu alayhi wa sallam wọn ni wàlẹ ayọbọrọkẹ azaro orí pa rẹ tó ṣẹ́kù kò ní ní ọlá yẹn ni kọlọ rẹ tó bá ṣẹ́kù kò ní ọlá máa bá rùn rẹ lọ. nítorí wípé alimaisoro la yẹsùkútó alimaso ètò rọrùn àgbọ́dọ̀ pàtì nítorí ètò rọrùn kọlọ ó ṣùgbọ́n sísọ ọ̀nù ọ̀rọ̀rùn àbí ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn ilé ìjẹ ọ̀rọ̀ nípa ìjẹ hayo ìjẹ hayo ìyàwó ni ó tó jẹ́gbìn tí tọ́ bá pọ̀ ni àbí tọ́ bá kéré tí gbogbo ètò bá yíyàn lásán lèèyàn gbọ́dọ̀ fọ̀ bẹ́ẹ̀ ni tí bá yọ lásán tó sì dá àmọ́ pẹ́ di hayo ni wàá fọ̀. ṣùgbọ́n tí wọ́n bá ti kékeré ń bẹ lára sọ rẹ tó sì ti kírun kékeré rẹ kéré lába ọlọ́run parun rẹ. wọ́n lè yàn pé kí wọ́n fọ́ lè má tẹ̀sán pé lóko mi nà sọ̀làwàt nítorí àwọn àrùn míì ti ń bọ̀ àbí òye wa ṣùgbọ́n ti fi kírun kan ìnàlọ́ha àfúrò rẹ̀. nítorí pé àlìyẹsírù mọ̀lẹ́hàkùn bìlà àdàmì àlìyẹsírù mọ̀lẹ́hàkùn bìlà àdàmì. gbogbo ń tó bá kéré nù òfin ṣẹ̀rí àbí kìkì òsì ni. so ìgbà tó kéré kíkéré yẹn ó já sọ pé kí ni bíbẹ̀rẹ̀ àtàìsí rẹ̀ ń kọ́ ọ̀dọ̀gbà gẹ́gẹ́ bí kábíyèsí máa kírun yóò rí dùn ní ara sọ rẹ̀ tí ọ̀pá tí ọ̀pá máa sọ wọn kẹ́ ní owó wọn máa bárun lọ ni. lórí iná tí ọ̀pá máa sọ wọn ní owó wọn máa bárun lọ ni sẹ́ni kọ́rọ̀ ká ẹ̀yìn kíní tí mẹ́lọ́ rẹ̀ bí ètùtù bí ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ọ̀jáde àbí tí ètùtù ọ̀jáde wọ́n mọ̀ bá àrùn lọ ni torí kí àlìyẹsí rùmọ̀lì àkún lèlà àdẹ́mi. bọ̀ tẹ́bá pín gíngín kọ́ lẹ́jẹ̀ máa ń sàn ní ọba dúró mọ́ àánàkà lọ. káwé pé láti jáde tó pọ̀ lẹ́yìn ẹ̀ tó pọ̀ tán pé ẹ̀jẹ̀ tó jáde tó pọ̀ máa ń bá lùwàlá jẹ́ nàám ẹ wo iṣó tí iṣó tó pọ̀ tí máa ń bá lùwàlá jẹ́ àbí ìbàjẹ́ iṣó kékeré ńkọ́ ìtọ̀ kékeré ìtọ̀ púpọ̀ ìgbẹ́ púpọ̀ kékeré ẹ̀jẹ̀ ńkọ́ ẹ̀jẹ̀ kékeré ẹ̀jẹ̀ pípọ̀. ẹ̀rí nǹkan mẹ́rin wọ́n á ní tó bá jẹ́ ti kéré tọ́jà ayò ọba jẹ́ àbí ọba jẹ́ kò sí ìbá jẹ́ ẹ̀jẹ̀ ayò kínní ọ̀kan lẹ́yìn náà sì mọ̀ pé ìbẹ̀rẹ̀ òjò ẹ̀kọ́ kan omi ni tòun gbà tó kán ọba jẹ́ àbí ọ̀jẹ́ ọ̀dà kìí ṣe pé ìgbésẹ̀ jẹ́ hype ẹ̀jẹ̀ kínkín nìkan ló jáde lára rẹ̀ sọ́bà lọ́la jẹ́ ẹ̀jẹ̀ púpọ̀ nǹkan torí ẹni alimami ibn abdulbar rahimahullah àwọn làwọn ọ̀mẹ́ni tó sọ pé ẹ̀jẹ̀ kínkín ní kìí ṣe hype kìí ṣe ẹ̀gbin àyàfi imam mujahid ibn jabr mujahid ibn jabr rahimahullah ọmọ akíw abdullah ibn abdullah radiyallahu anhuma wà ilá gbogbo olùmọ̀ sọ pé ẹ̀jẹ̀ díẹ̀ kò bàlù alájẹ kìí sẹ̀gbìn àmẹ́jẹ̀ tó pọ̀ ìyàpẹ̀nú wà láàrin wọn ẹ̀jẹ̀ tó pọ̀ ìyàpẹ̀nú wà láàrin wọn nítorí pé wọ́n kàn nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bọ́lá yóò ti sọ wá nǹkan kan kìí bàlù alájẹ lọ́dọ̀ wọn illa idha kharaja min al-makhraj al lọ́nà tá a mọ̀ pé máa gbà jáde ó ti mọ ọ̀nà tẹ́gbìn máa gbà jáde nínú kọjọ́ náà gbé àbọ̀nà ìtọ̀ a sì ti máa ń tí máa gbọ̀nà méjèèjì jáde nínú kọjọ́ ẹ̀gbẹ́ tàbí so tàbí tọ̀ tàbí wádìí tàbí mẹ́rì tàbí mani bẹ́ẹ̀ lápá kan náà fọkàn á sọ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tí máa gbà jáde lọ́nà tá a mọ̀ pé máa gbàbẹ̀ jáde wàhálẹ́yìí akẹ́wọ̀kọ́mọlọ́ tí ìtọ̀ bá jáde ní àyè gbẹ́ ṣé ọ̀nà tí mo gbà jáde nu sọ àwọn eléyàn sọ pé ẹni tó àlọ́ aláṣọ. akẹ́wọ̀kọ́mọlọ́ tí ìtọ̀ bá jáde ọ̀nà àtọ̀ ọ̀jáde bíi ṣọ́kìlì mọ̀ọ́tàd ọ̀jáde bá ti ṣe mọ̀ pé máa jáde yóò tún àlọ́ aláṣẹ lọ́dọ̀ tí wọ́n nu o kò sí pé ń ta gbà wọlé o. bákan náà àkàmọ́kùnmọ́ ló ṣẹlẹ̀ yìí kí àkàmọ́kùnmọ́ lọ èèyàn ń tọ́ ọgbẹ́nu. ọ̀rọ̀ kí yẹ́s nítorí àdé àmọ́ lẹ́gbìn àbá àmọ́ àmọ́ sẹ́bi tí máa gbà jáde nù. àwọn ní gbígbà téèyàn sí kọ́ ni. sòká tó wá pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá jáde gba ibi tí ìgbẹ́ máa gbà jáde níta ọ̀la láti wọ́n ní àwọn ah, àkè sáyé ẹ̀jẹ̀ nu máa kírun lọ jàre alákùlà hàl kíyàn ó ní mọ̀ nípa nǹkan ọ̀tọ̀ èwo ló fi ṣiṣẹ́ ọ̀tọ̀ ẹ̀jẹ̀ tó bá jáde tó bá ti pọ̀ ó bá lu àlàjẹ́ tó bá gbé jáde tó bá pọ̀ bá lọ àlájẹ láì jẹ́ pàtẹ́ ẹ̀wọ́ bo lọ́gbà jáde gbogbo fi kí gbogbo yóò wọ́ gbé jáde tó bá ti pọ̀ ọba kínni tó bá lọ àlájẹ. pọ̀ ǹjẹ́ tó sí ní ìbá ti ṣe wa bẹ́ẹ̀ ó di ọwọ́ ìwọ ọkùnrin tó ti kọ́ ń bá rẹ̀ ṣeré lásìkò tí ń ṣe nǹkan oṣù anábìyà sallallahu alayhi wa sallam wọn ní if'alu kulla shay'. غير أن تتجنبوا الموضع افعلوا كل شيء غير أن تتجنبوا الموضع gbogbo ń tọ́lá òyìn lẹ lè báyàwó yín ṣe o lásìkò tí ń ṣe nǹkan so yàtọ̀ sí kíkẹ́ ẹ sọ́ra fáyé ibi tí ẹ̀jẹ̀ yẹn ń gbà tẹ̀ àdìsí kanu àdìsí mi tún wá lásìkò yẹn ń la wa Aisha radiyallahu anha ṣáà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wọ́n máa ń pa wọn láṣẹ káwọn sàn nǹkan mára nígbà táwọn bá ń ṣe nǹkan oṣù ànábì ọwà ànábì ọwà á di àwọn máa tọ eléyìí ni máa Malik àtàwọn kan mú pé àwọn faramá kí èèyàn báyàwó rẹ̀ ṣeré kan lọ títí nígbà máa ń ṣe nǹkan oṣù láì jẹ́ kóbìnrin rẹ̀ ṣe kíni láì jẹ́ kó sàn nǹkan mára nítorí wípé máa ń dá wàrà ṣáké à áwòṣáké á ní àdìkàwó. man jawara shay'a aw shata an yahtika gbẹ̀ndó bá súnmọ́ nǹkan kan ó súnmọ́ kó fagbọn rẹ̀ yá torí pé ńgbà tí o bá sàn kankan mọ́ra ọ̀sán ìgbà àti gbọ́dọ̀ bá ti ibi tí ti ń di kó o ṣe débi tó pé á ni á bí àwọn àbá ṣẹ́yìn tí a máa ṣerú nǹkan yẹn kí lèèyàn máa torí ẹni imam malik ṣe é pé kí ni àwọn mádìí sì ń ta wọn. ọ̀dọ̀ imam ahmed rahimahullahu ta'ala imam shafi'i rahimahullahu ta'ala àwọn sọ pé la àdìsí kejì sọ pé ìfàlù kulla shay ghayra an tatajannabu al-mawdi'. ṣe gbogbo tí wàá wìn yàtọ̀ sí pé ibi tẹ́jẹ̀ yẹn sọ àjáde ẹ̀ sọ̀rọ̀ fún. àtẹ̀kínní àtẹ̀kejì tí yòówù tó bá ti lásìkò tí rẹ̀ ń ṣe nǹkan oṣù ni wọ́n jọ ń ṣeré yẹn tó ẹtí bá yí ọ lára kí yá sọ rẹ báwo ló ṣe máa fọ ọmọ tàhútùhù wàá ha kú òbò thumma taqrusuhu wàá fomi gbó thumma gbèsè mi lónìí ṣé ọ̀kan ti tó àbí kí ni túmọ̀ wàhálà tó tó àbí òtò ìyẹn ha kú sótó ó fomi gbó kò sínú sótó ó fomi sínú kò gbó ọ̀há ẹ sọ pé kò tó lópin ìgbà tó bá ṣe é pé kọ̀ máa. tó bá mọ́ ọkàn rẹ tó mi ni fa ẹ̀yin wákàtí kan lọ́wọ́ ọkàn yọ alihamudulilayi ọlọ́run àbí ọmọ àmọ́ àpèké aláìdáni ọ ọ yẹ kó fọwọ́ gbó ẹ̀mí rí kankan tí mo fẹ́ fọwọ́ gbó ah, àwọn kóòkù aládàá tẹ̀lé súnàǹgà tó tó lẹ́yìn náà lọ́dọ̀ ọlọ́run bóyá fífọwọ́ gbóhùn ní oúnjẹ kí gbogbo nítorí ọ̀fẹ́ yìí lọ kó kó so eléyìí ọ̀jọ̀gbọ̀n ìṣẹ̀lẹ̀ kí wọ́n má sọ pé obìnrin nìkan lọ àládé ti báwí ni àpèjúwe tá a mú àyàn ọkùnrin gẹ́gẹ́ bó ṣe bá obìnrin náà wì. lẹ́yìn rẹ̀ làfà wa mú àdìsẹ́ lẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n wa wọ́n ní wàcán abi hurayra radiyallahu anhu qaal qalat khawla ya rasulallah fa in lam yadhhab ad-dam qaal yakfiki al-ma'u wala yadurruki atharuh akhrajahu at-tirmidhi وسنده ضعيف حديث إليه Abu Hurairah àbí pàtàkì gẹ́gẹ́ bí àwọn sàbẹ̀ yòókù náà àwọn sàbẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé kò sí ètò ọkọ̀ pàtàkì nù wọn ọlọ́wọ́n bá kó yanu sí i àwọn kò gbọ́ wọ́rọ̀ yìí wá wọ́n ní Khawla ọ̀kan nínú àwọn sàbẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ bíntu Yasar ọmọ Yasar ó ní ya Rasulullah ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ilẹ̀ mi yẹ dàbí dẹ́m tá a bá ha tá a gbó tá a fomi gbó tá a tún wá fomi sínú ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí kú mẹ́ẹ̀ à ń rẹ́jẹ̀ à ń rí kọ́lọ̀ rẹ̀. qaal anabi sallallahu alaihi wasallam ni yakfikil ma'u omi tí o ti fi gbó tó ti sínú yẹn ti tó wala yadurruki atharuhu oríkà ẹ̀jẹ̀ tó tún sẹ́kù lára kan kò ní nífin kankan ní ọ̀la omi tó fi gbó omi tó fi sínú ó ti ṣe kíni ó ti tó rípa rẹ̀ tó ń rí kọ́lọ̀ rẹ̀ tó ń rí yẹn kò ní ní ọlá rà àlìmọ́mù Tirmidhi ló gba jáde ṣùgbọ́n ọ̀nà tó gbà wá ọ̀lẹ́ torí ẹnìkan wà nínú sánàdì rẹ̀ wọ́n pè ní ibnu làhíyà ibnu làhíyà tọ́ tẹ́lẹ̀ bá ti rí inú àti kan abẹ́nu ẹnìkan tí wọ́n máa ń sọ pé ọlẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ hadithi ẹ̀rí ń bẹ́ẹ̀ wípé ọ̀tọ́ títí ká lo nǹkan kan tí ó mú kọ́lọ́ ẹ̀jẹ̀ kúrò lára aṣọ òsì tó ká nǹkan kan. tó lè mú kẹ́gbìyàn kúrò lára sọ yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí. ilé yìí sì ni tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀sọ gẹ́gẹ́ bí àwọn Hànàfíyà àti àwọn Ṣàfi'íyà. àgbà kan ni wọ́n sọ pé a lè lo nǹkan tó fi chloros níta àgbàlérò náà ní ògùn tó bá ti nǹkan ní àwòrán ẹni tó má dáadáa àwọn òrí tó burú nu pé kòlóbi chloros àwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àdéhìí yẹn alákọ̀ọ́kọ́ yẹn ó ti fi hàn wá pé à ní di chloros a sì ní ó ti tó wa pé ká fomi lásán fọ̀. nínú kan ó wá pé ànábi sallallahu alaihi wasallam wọ́n ní ká fọ ẹ̀jẹ̀ haid wọ́n ní ká fọ ẹ̀jẹ̀ haid pẹ̀lú omi àti sídìr èyí sì máa sídìr kí ni jẹ́ sídìr ewé ọ̀sẹ̀ dìgbà tí ànábi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀fọ́sẹ̀ fọ́nù dìgbà tí wọ́n sọ yìí pé ẹ̀fọ́sẹ̀ ẹ sì mọ̀ pé ewé sídìr nínú ọ̀sẹ̀ lọ́wọ́ حديث توسي دارو كويوي فجر في غاية الصحة وفي اثنين لي ني في اثنين لي تبقي يعني كيف فومي عتوي سجر فو ونا في اثنين لي ني في اثنين لي تبقي أجاكي لي يوم في هوا كما أطلق في أحاديث أخرى مقيد بما ورد من غسله بالماء والسدر wípé tí wọ́n sọ nínú àwọn àdìsí míì tí wọ́n sọ pé àfi ọṣẹ fọ̀ àdìsí ó dárúkọ ọṣẹ ńkọ́ ó dárúkọ ewé ọṣẹ ó ti fi hàn pé a lè fi ọṣẹ náà fọ̀. ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ wọ́n wá lè fìgbẹ́ wé a lè fìgbẹ́ wé ẹ̀jẹ̀ haid púpọ̀ náà lè fomi àtọ́sẹ̀ fọ̀ rárá o tá a lè fi ìtọ̀ náà wé tá a lè fomi àtọ́sẹ̀ fọ̀ rárá o owó lálẹ́ fún mi àtọ́sí pọ̀ jẹ́ five nítorí pé wàràdà dalilu bihi fi wàlá yutadda bi dalili mahalla ohun lè rí wá fún pa àlefomi àlefọsẹ kún mi bẹ àwọn ẹ̀gbin yòókù àládìí àládìí ti tọ sọ pé ẹfọsẹ kún mi bí fífọ̀ gbẹ ẹfọsẹ kún mi bí fífọ̀ tọ̀ torí rẹ̀ nàkítàkọsirò bikulli dalilin ala mahallihi gbogbo ẹ̀rí tó bá wá á dàdó lórí àyè tó gbà wá. àwọn anìkan ṣèbí gbẹ náà ẹ̀gbin ni ẹja afọṣẹ sí títọ náà ẹ̀gbin ni ẹja afọṣẹ sómi kálá nítorí pé ànábi sallallahu alaihi wasallam wọn mẹwé sídìrà náà sọ bẹ́ẹ̀ bí gbẹ wọn mẹwé sídìrà náà sọ bẹ́ẹ̀ bí tọ̀ torí délé á lórí ibi tó wá. ẹ bá wo àdìsí yìí àti oṣùwájú a rí i pé nínú àdìsí ẹlẹ́ẹ̀kejì yìí ti kọ́ lẹ̀ kó wá mbẹ̀ wọ́n kí a máa kóra wa sí wàhálà nítorí pé a bá fọ ẹ̀gbin gẹ́gẹ́ bí wọ́n ti sẹ́ni ká fọ̀ ṣùgbọ́n àyè rí kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ sáà rí kò dúró tábà ti fọ bá nàbì sallallahu alaihi wasallam ti sẹ́ni ká fọ̀ a lè lọ kírun àwọ̀ tó ṣẹ́kù lára rẹ̀ kò burú lókun gbàtà bá ti ṣe tí wọ́n ní ká ṣe ṣùgbọ́n ìyá lè fọ́sẹ́kùn omi tí a fẹ́ fi fọ ẹ̀jẹ̀ háyò àbá lè fọ́sẹ́kùn àbí ń tọ́jọ́ sẹ́ kò sí ń tó burú ká fọ́sẹ́kùn kò sí ń tó burú nù ká fọ́sẹ́kùn ṣùgbọ́n ẹ rántí pé áhà kù tí wọ́n á ní ká fomi gbó àdìpọ̀ abáhàkù a lè fomi àtọ̀sẹ̀ gbó ṣùgbọ́n níparí ńkọ́ omi lásán láfi nù tẹ́lẹ̀ jẹ́ ọ̀nà tá a máa gbà ṣe ìmára yìí. àwọn àdìsí tí wọ́n mú wá fún wa nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tó síwájú yìí ní báàbò ìzálẹ́tì nàjàtà níbi tí sàlàyé gbígbé ẹ̀gbin kúrò lára àwọn àdìsí yìí ní í ṣe pẹ̀lú ọtí wọ́n sọ̀rọ̀ ọtí ń bẹ̀ wọ́n sọ ọtí níbẹ̀ ìjẹ́ nìkan lè ran wa létí àdìsí tá a mú wa nípa ọtí bí. nàá kìí ṣe kẹ́ẹ̀ka fún wa lórí lẹ́tì mú wa torí wọ́n ní áfọ́tò làálùmí nìsíyàn ọ̀bùrùmà náà nígbàgbé. wọ́n sọ nípa ọtí ọkọ̀dọ̀ alẹ́n kí a lè lò lómi kábí kí a lè lò ní omi kábí ọgbà àti tìyẹn wá ń bè ibẹ̀ yẹn náà láti ṣàlàyé pé ǹjẹ́ àtàhárímù hal yastalzimu an-najasati am la. tabasi kankan ìwọ ni tó túmọ̀ sí pé gbogbo tó bá ti pèlè ìwọ ẹ̀gbin ni ni nǹkan àtàlẹ́yìn rẹ̀ ń bẹ̀ ẹ́ ibi tí wọ́n máa pè nǹkan kan ìwọ ni tó túmọ̀ sí pé ẹ̀gbin ni a ní kì í kò rí bẹ́ẹ̀ ẹ̀yìn àti kẹ́rì mi ọ̀wá tí ó tọ́ka sí pé ohun tó mú ni pèlè ìwọ tó mú ni sílé ìwọ ni pọ́jọ́ ẹ̀gbin nínú tó sì mú ni mà wípé. ليس التحريم مطلقا يستلزم النجاسة ti gbogbo ìgbà tí wọn sọ pé nǹkan kan ìwọ ni ìwọ ni ló túmọ̀ sí pé tí wọ́n pè lé ìwọ lẹ́gbìn òun náà níbi gold and silver fún ọkùnrin kọ́ọ̀fọ̀ min ummati nabiyyi sallallahu alayhi wa sẹ́lẹ̀ fún ọkùnrin ní pàtàkì nínú ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe lé ìwọ fún wa ṣùgbọ́n sẹ́gbìn wa ni kì í sẹ́gbìn. bákan náà akóri pé àfáà tún mú lòṣùmọ̀ lòṣùmọ̀ àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń bá ní gbélé kó mú ọ̀rọ̀ nípa àwọn wa. ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ ní ọmọ àkàndẹ́rẹ́ wípé inna Allaha wa rasulahu yanhayanikum an luhumil humril ahliyah. tí wàá ti ọlọ́run. àti òjíṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alayhi ń kọ̀ fún yín wá yóò kó ẹ jẹ́ kí ni ẹran àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ti ń bá yín gbégbó àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbóńkọ́ ọlọ́run kò wọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ti gbóró ọlọ́run sílé wọ̀ fi mú bẹ̀ wọ́n mú nítorí àti tọ́ka sí ẹni tó bá ti pè léwọ̀ ẹ̀gbin ni àti pé kò rí bẹ́ẹ̀ àtẹ̀hẹ́rìmù lẹ́yìntà mọ̀tòlọ́sán tẹ̀lé ìlànà ìjàdá tí wọ́n pè nǹkan lẹ́gbin àti wọ́n pè nǹkan léwọ̀ títí gbogbo bá ló ń túmọ̀ sí pé nǹkan yẹn ń kọ́ ẹ̀gbin ni. níbi kan wọ́n á di sìkan wá wọn nàbì sọ̀rọ̀ àṣìlẹ̀ wọn àbí kan sàábì kan á sọ pé ìtọ́ ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ ni àbí ràkúnmí ràkúnmí ànàbì síbẹ̀ tí mo ké lùcáàbù kúlì ṣẹ́yìn ẹlẹ́hmẹ̀ lùcáàbù kúlì ṣẹ́yìn ẹlẹ́hmẹ̀ ìtọ̀ gbogbo nǹkan náà gẹ́gẹ́ bí ẹran rẹ̀ ni. tí ọba tọ́ka di ẹran rẹ̀ ìtọ̀ rẹ̀ ńkọ́ ìtọ̀ rẹ̀ má ndí ọba tọ́ka di ẹran rẹ̀ ńkọ́ ìtọ̀ rẹ̀ ńkọ́ ẹ̀dùnkùn ni. ọ̀dà tó bá tọ́ka di ẹran ẹlẹ́dẹ̀ la ẹlẹ́dẹ̀ wa tutọ́ sí ọ la kó ló ti lè tú lọ́wọ́ ó sì sè torí tó náà bàbá nu báyìí ọgbọ́n nu ikú ajáde pẹ̀lú tọ́ fẹsùn wọn pé mùkọ́tòhó pẹ̀lú pẹ̀lú àábìyí ikùn rẹ̀ dàbí ìtọ̀ rẹ̀ wá yí ọ la kó ló sè tótó kọ́ ha láì fọ́ àbọ̀ gbọ́dọ̀ fọ́ pẹ̀lú híha wàá fọ̀ ká tẹkùn yẹn wà ní tẹkùn yẹn ní wàá fọ̀ mo ti fẹ́fẹ́ dẹ́dẹ́ wí padà mélòó nà yóò fi má èèyàn lè fọ̀ lẹ́ẹ̀mejì náà tí ọba má àfilẹ̀ méje náà kọ̀ má àfilẹ̀ méje kọ̀ má àfilẹ̀ mẹ́sàn-án ó sì mọ́lẹ̀ kan gbowó ló burú mẹ́ kò sí. ọjà ọ̀fẹ́nu kan aṣọ rẹ̀ la torí pé nísìnyí wọ́n jáde mi ti ń sọ̀lẹ̀ so ọ̀lẹ̀ yẹn wọ́n á ń ra aṣọ rẹ̀ wọ́n á fẹnu kan aṣọ rẹ̀ lára ẹ̀ ẹ̀mí ló lọ́ọ̀kọ̀ sọ náà ẹ̀ dáhùn náà yóò fi máa nígbà méje lẹ́ẹ̀ máa fọ̀ tẹ́lẹ̀ adaba gbóòórùn yín lásán fọ̀ lẹ́ẹ̀méje sá tó kò hàn gbàtà ara rẹ̀ ṣe gbá aṣọ rí sábọ́ tẹ́lẹ̀ wọn á tó fi pé ìtàn yẹn kú mbẹ́ finish kò ní di ẹ̀ka ẹ̀ méje bẹ́ẹ̀ kan lọ́ba fi mọ́ alihamudulilayi. alimani afa tún sọ̀rọ̀ ẹ̀ fún wa bí arántí àdéhùn náà ti sọ nípa mẹ́ni. kúrò ló ti wá wọn làwọn máa ha ànábì sọ wáá sọlá máa ń fọmọ ní kúrò lára aṣọ wọn àwọn àdàdì ẹni pé àwọn ń wo orí pa omi tí ń rin láyé ibi tí wọn ti fọmọ níyẹn tí ànábì sì lọ fi kírun. níbẹ̀ yẹn a sọ pé ah bẹ̀lí ìlòní. غاية في الوضوح في الدلالة على تواضع النبي صلى الله عليه وسلم ẹ̀rí tó hàn gbangba nípa arú tẹ̀ríba tí ń bẹ fún nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. nàní nàní oyin yẹn lásọ ìyẹn wọn àfọnù ó ń sì lásìwájú fún gbogbo ọmọ anabi adam. ilé ìtọ́jú bọ́ ọ bá ti gbàtọ́ jẹ́yẹn gíga gíga gíga gíga jídí ọgbọ́dọ̀ fi ìtẹríba sójú ti gbogbo èèyàn lọ fún ọ̀rọ̀ rẹ̀ wàyí làbá ọ̀dẹni tó yẹ pẹrẹ jù sínú ọlọ́ọ̀ni o ẹni tó bá ga tó ga kí ìtẹríba rẹ̀ bá ga bó ti ga yóò sì gíga ga wọn àjọ lọ àmẹ́ni tí ó ga tó ga tó ti pé bó ti ga nígbéraga rẹ̀ ga àlá di ẹni ìrẹ̀lẹ̀ pátápátá níwájú Ọlọ́run àtẹyàn bẹ́ẹ̀ ló ṣe wá nù hadith ìpè má tàwáàbọ rajulun lillahi illa rafa'ah ẹnìkan ò ní tẹríba fọlọ àfikún àwọn gbéga ẹ̀rí tùmọ̀ àdéhùn yẹn ni ó sọ pé sayyidul qawmi khadimuhum nítorí wájú aṣíwájú báwọn èèyàn oní ọmọ ti fẹsẹ̀ wọn oní ọ̀jẹ̀ sábàǹtì wọn la shakka fi torí pé tó bá jẹ́ olórí lódodo ó gbọ́dọ̀ máa sáàbù ẹ̀ tí ò bá jẹ́ olórí lódodo àwọn ni wọ́n máa sáàbù ẹ̀ àmọ́ tó bá jẹ́ olórí lódodo òní ọ̀nà sáàbù wọn eléyìí wọn á mú kí gbogbo wọn bà lórí lódodo àwọn ìgbà tó bá ti fi mú tọ́rẹ́ẹ̀tì kan tó sapá ganga awúrá rẹ̀ àwọn tó gbọ́n lọ kínni ọjà náà. Nílẹ̀ wọ́n jẹ́ bọ́ọ̀lì kínni. ṣé eh, ntí ẹ mọ kò gbọ́n tí wọ́n ti ẹ̀ fún kojọkó rẹ̀ di burúkú kan bá bá ti di wájú ẹ̀ ó nìyẹn sà lọ́sẹ̀ nkọ́lá lọ́sẹ̀ nkọ́lá yóò rà yín mú sí pé ẹ̀ eh, wọ́n fẹ́ bọ́ sọ̀tàn ọ̀lọ́ ṣé ìtumọ̀ sí pé tí o bá ti sí tẹ́lẹ̀ bá wàhálà ni torí anabi sọlá àṣẹlẹ̀ ń kọ́ alẹ́ kọ́ ni ìwọ́n tó lọ sọ́fò gbọ́dọ̀ sọ́fò torí olóòtú ti yọ olè fi kírun àbí asòfò ní ẹ̀ àṣírí eléyìn wọn á ní ọ̀fọ̀sọ tí omi wà hàn lára rẹ̀ pé feeling ashamed òun ò lè jáde lónìí wáyé pé aṣọ òun náà aṣọ ẹ wọn á sin ọ sínú sàárè ibi tó ní aṣọ ẹ á wọn sin ọ sínú sàárè láìsí aṣọ yẹn ànábì tí wàá sì ní sallallahu alaihi wasallam kó kí wọn fi rasulillahi uswatun hasana ẹtọ́ bàá ní. èyí wá gbà wọ láti fọ mẹ́ni ìṣiṣẹ́ lára sọ rẹ láti fọ epo tó yí ọ lẹ́wù rẹ kó o sì sáfẹ́ kó gbé kó tó láti fọrun ọ̀wọ́ láì jẹ́ pé nìkan mọ̀ kó fọ́ àti kó o dìgbà tí bá kù tẹ̀rẹ̀ kó o lọ mẹ́sálásí lájọ́ tó wà náà lọ bọ̀ wá lọ fẹ́sẹ̀ nìyẹn mo rò kó yé وإنما فعله موافقة anabi ọmọ ọmọ ẹsẹ kíkẹ máa gbé lọ bẹ́ẹ̀ fún wò ó anabi ṣe ń torí àkótó ṣe ti bọ́ sí pé kí n lọ mọ́ṣáláṣí ni mo rò pé yé wa ẹ̀hẹ́n nìkan ní ìṣòro tí wàá fọ́ bẹ́ẹ̀ máa pé òun sì fẹ́ ṣe sínú àkàn àwọn èèyàn lónìí wọ́n á ku ìṣẹ́jú àyá tí wọ́n gbé irun àwọn abẹ́ lọ mọ́ṣáláṣí ẹ bá bomi mẹ́rin ẹ bá bomi ọfọ ọfọ ọfọ ọwọ agbéléyà ọwọ afitampu káyà ọwọ alisuna suna báwo. nítorí pé tiẹ̀ ó lè jẹ́ ríyà wọ̀súnmọ́ ó lè jẹ́ kárí mi ṣùgbọ́n tó bá gbé mu wọn fọkàntán ọgbọ́ sásìkò yẹn ni kìí ṣe pé ó gbà lérò láti fi ra rẹ̀ hàn kó ṣe dògbò rẹ̀. bákan náà wọ́n rí i nínú àwọn àdéhùn tuntun máa fún wa ní tọ́ ọmọdébìnrin àti tọ́ ọmọdékùnrin tó ṣe pé wọn ò tí ìdàgbàdé pé wọ́n ń jẹ oúnjẹ míì yàtọ̀ sí ọmú ìyá wọn tí wọ́n mú wọ́n ti ìpínyà láàrin wọn wọ́n ní ìtọ̀ ọmọdébìnrin ìtọ̀ láàfọ̀ ìtọ̀ ọmọdébìnrin kọ́ omi láwọn sí láti nù no comment àbí no comment no comment إنما قول المؤمنين إذا قضى الله وإذا قضى الله ورسوله أن يقولوا ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره olùwà bòdòdò kó sọlọ àtòjíṣẹ́ rẹ̀ bá ṣe dájọ́ kan á pé àwọn náà ẹ àwọn náà kólítù kólítù báwọn àbí bólítù kò sí kólítù kankan. ti sọ ike ìtọ́ mẹ́tíkì bìnrin àti tọ́ àgbàlagbà bìnrin bí àtọ́ àlàyé wọn kò sí yàtọ̀ àmọ́tọ̀ ọmọdékùnrin àti tọ̀ àgbàlagbà kùnrin kí yàtọ̀ wà láàrin àbí òsì ọlọ́run kò wá ìtọ̀ ọmọdékùnrin kò yí yín la ìtọ̀ àgbàlagbà kùnrin yí yín lára lánàá àbí tọ̀ sí ẹ̀tọ̀ sára lánàá àmẹ́wàá rántí ẹ̀fọ́ mọ́ àbẹ́ẹ̀fọ́ títí tẹ̀ tó fi gbọ́ ọmọdé lọ lónìí ọmọdé náà wàá tọ̀ sí i la ó ti ti kọjá ìtọ̀ ó ti ti kọjá ìtọ̀ méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni kó lẹ́ ti fọ́ bẹ́ẹ̀ fọ́ ni abẹ́ sínú lórí kékin ni lókè àlìyàkínú láàyè tó lóbi ṣak àlìyàkínú wọ́n dájú pé tọ̀ ìtọ̀ àgbàlagbà ń bẹ lára ṣùgbọ́n èméjì nípa àpọ̀ nù torí rẹ̀ ìgbà tó ti jẹ́ pé nǹkan dájú ó ní pé àgbàlagbà yẹn yí wa lára kò sí bá a ti fẹ́ ṣe àfi ká ṣe ń tọ́ da wa lójú mà ipa àti yọkù. àmọ́ tí ọmọdé tuntun kún yìí á gbọ́dọ̀ ti torí rẹ̀ wá wọ́n mi lásán sí àfi káfọ̀ torí lọ́kàn ó fi ṣe kí ni ni ó fi balẹ̀. ẹ sì mọ̀ pé eléyìí ò lè wáyé àpèjúwe ò lè wáyé nípa ìtọ̀ obìnrin pé ọmọdé kékeré àti tó obìnrin tó bá gbà ẹ mọ̀ méjèèjì kíláàsì ti tẹ́lẹ̀ náà máa fọ̀ mi lẹ́yìn rẹ̀ làfà wa sọ nípa adamul hayo wa sọ nípa adamul hayo ẹ̀jẹ̀ nǹkan sùn. ọ̀rẹ́ Musanna'ani rahimahullahu ta'ala wọ́n tó bá jẹ́ pé Ibn Hajar wọ́n mú àdìsí lábáwá tó alóòkú tó sínú mọ́tíláṣí wá ń bì kọ́ bá dà sẹ́wọ̀n kó ní í ṣe pẹ̀lú ẹ̀gbìn sẹ́wọ̀n kébi tí wọ́n ti mú wá ọ̀tọ̀ ni tó bá ṣe pé bí wọ́n ti mú wá ọkọ̀ bá dà sòtú láti jẹ́ pé bí wọ́n ti mú ọ̀rọ̀ nípa awọ wa kò bá dáa àmọ́ àwòrò pé ọ̀dọ̀ àti máa mú ọ̀rọ̀ wa ń bì ẹ̀gbìn owó lọ́wọ́ àmì àyàfi tẹ́ bá sọ pé ọ̀rọ̀ nípa awọ òkú ẹran ọ̀rọ̀ nípa awọ òkú ẹran kò bá dáa ìtumọ̀ sí pé ẹni tó dé gbẹ̀yìn gbọ́n ju ẹni tó síwájú lọ. ìgbàdẹ́nì kan ma ní bó ṣe yẹ kó ṣe é ní ìtura ṣe báyìí kò bá dáa kò túmọ̀ sí pé tó dí kẹ́yìn gbọ́n ju ẹni tó síwájú lọ ṣùgbọ́n ni pé ojú kálukú wo lè rí ara rẹ̀ àmọ́ pàkó ní pàkó ni ó àyè ilẹ̀ fún ọbọ̀ rí fún ọbọ̀ tún ṣe náà gba rẹ̀ ìwọ náà ni lọ gbẹ̀yẹ rẹ̀ àmọ́ tó bá ti ilé ìjẹ́bù sì jẹ́ torí ìdílé ó yẹ ká mójútó àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ nítorí pé ẹ̀kọ́ kan kún kan ọ̀kan kún kan ọ̀kan kún kan bẹ́ẹ̀ ni ẹ ti máa ń dolùmá wọ́n ti ṣe tóyún bẹ́ẹ̀ náà ni màá wà lórí nǹkan tó yẹ kọ́ ọmọ síwájú omi ìní síwájú wọn ò ní gbé tó yẹ kó síwájú wá sẹ́yìn wọn ò sì ní gbé tó yẹ kó wá sẹ́yìn síwájú nísìnyí bí wọ́n ti palẹ̀ mọ́ ni àti máa báwo ni omi ò lálò àti máa báwo ni kí ni àkọ́kọ́ gbé kúrò lára wa àti máa báwo ni kí ni a lè da omi yẹn sínú ní ìsìn àwọn afẹ́ máa báwo láti máa ṣàlùwàlà àti máa gbígbẹ́ gbin kúrò lára àwọn afẹ́ báwo láti ṣàlùwàlà eléyìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó tó tẹ̀lé. اللهم إنا نسألك أن تعلمنا ما ينفعنا وأن تبارك لنا فيما علمتنا وأن تزيدنا علما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Estağfurullah. Thank you. tí ìsọnù lásán ní mu O ti di tọ ìdájọ́ tọ rẹ̀ ti dàbí tọ àgbàlagbà. Aleykum salaam. alhamdulilayi wọ́n ní ká ha ṣùgbọ́n lè jẹ́rọ àwọn aṣáṣiṣẹ́ nínú yorùbá tá a sọ wọ́n ní ká ha ṣe é ṣe dandan kọjá ìkànnà. bàbá sì fi kaná ha kìí ṣe kaná ogun sọ̀bọ̀lọ̀ nítorí pé a ti rẹ́ ìkaná malẹ̀ a ti tún lè fi hàn kan àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń ti kaná ogun a lè fi hàn kan náà sáré kí sọ̀rọ̀. kò sí nínú ìlànà káwọn kaná sọ̀rọ̀ alimami bin qayyim rahimahullah nínú tí wọn zá dàn màcáàd wọn sọ wọn kàtẹ kàmá sí jọjúmọ tí súnà kọkà sí nínú wọn ni kàmá rí kaná ní gbogbo jọjúmọ sẹńtì wọn rí kaná gbogbo jọjúmọ tó lè kaná tí ẹ ti fẹ́ gún sọgbọlọ bíi táwọn míì tó ti fẹ́ Allahu musta'an sọ ma yọ ọwọ́ wọn ta ìkànnà àti yọ bíi sóbẹ eléyìí ọ̀dà o èèyàn níjọ ọmọlúwàbí àwọn obìnrin wọn aláwọn soge èèkàn náà yọ sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ pé kí ni ọ̀tọ̀ fihàn gé èèkàn náà rẹ̀ fihàn ọjọ́ ọmọlúwàbí eléyìí ní tuntun náà nàbì sọ̀rọ̀ láti sílẹ̀ mọ́ náà. Ààrẹ tó so bó ṣe wá yàrá lówó yẹn wá ìgbà ìpè yẹn wá reach agreement pẹ̀lú ẹ̀ owó ní bẹ́ẹ̀ mi yóò máa máa fún ẹ ní percentage lórí jíjẹ́ ìlú ìtàbàjọ ṣe iye tó bá yọ bẹ́ẹ̀ máa jọ máa fún ní fifty fifty wà ní ẹnu ìyẹn wá ìgbà tí profit yẹn dé kò wá gba fún yàn pé okay owó tó wù jẹyàn kí wọn máa gbogbo ẹ gbogbo ẹ dọ̀tí ìbéèrè yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe transaction yẹn dọ̀tí ìyẹn jẹ́ olówó àbọ̀jẹ̀ ìyẹn jẹ́ olówó àwọn tó ní kó tún yọ olówó kí wọ́n fi ṣe business ìwọ́ jẹ́ lówó ò tí ì san tún yọ olówó ó ti business wọ́n á jọ sọ pẹ̀lú rẹ̀ pé wọn ò sì pé kẹjọ sí mọ̀báraba ìwọ náà lọ kàn ró wípé wàá máa fún profit nínú business yẹn because you are certain that you must make profit ọ wà lè wà certain má tó bá tó fún nǹkan mo rò pé yé ẹhẹn kó ọmọ fún profit tó bá lọ já sófò nǹkan o ti jẹ lówó kan tẹ́lẹ̀ o tún tẹ trap kalẹ̀ fún rẹ so nígbà tó wá yá ọ wá tó àsìkò tó yẹ kó o tún fún lérè yẹn òun á sọ pé náà èrè yẹn owó tó ń jọ àwọn fi dí àbí something like that gbogbo ẹ dọ̀tí ẹjọ́ díẹ̀ ló kọ́ sanwó padà kẹfẹ́ ṣe business ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe business tó neat nítorí pé nínú òfin ṣẹ̀ríà nahan nabi sallallahu alayhi wa sallam an bay'il kali ibil kali tó mú ọ̀rọ̀ báyìí wàlẹ́kì náà làmàlù kọ́ni mú bẹ́ẹ̀. ànábì sọlá àṣìlọ wọn lọ pọ̀ fún wọn láti fi gbèsè fi ra gbèsè. lọ́sì èrè tí wọ́n jẹun gbèsè ni kò sí tẹ̀ lọ́wọ́ yóò tún wá fi ra gbèsè tó ti jẹ́ tẹ́lẹ̀ so ànábì sọlá àṣìlọ ń kọ́ fún abẹ. kọ́sán gbèsè yẹn gbèsè tí wọ́n bá jẹ́ kọ́ sánná kó ní ìwọ̀n àgbà náà ẹ wá jọ jókòó ní ìsìn àwọn àti ìwọ́n ọmọ bísíǹsì ṣe àmọ́ òlówó ìwọ́n sì lówó mówó wá ìwọ́n ọmọ rọ́ọ̀ bísíǹsì yẹn tó bá já sérè ò ní sọ pé ẹ máa fi profit tó bá já sérè because ọlọ́run lọ́mọ ó lè já sófò tó bá já sérè ọlọ́run rẹ̀ sì máa tó bá sì já sófò kí èsì wọ́n ló ti sábàbí tó fò fi dé ẹni tó lówó òní òbí àrẹ̀ eléyẹn ìníṣẹ́ lè ṣe àmọ́ kí wá sí ká lọ ilé yìí mélé yìí á lọ ilé yìí mélé yìí la bẹ́ẹ̀ náà kẹ́ tó ṣe gbogbo transaction bẹ́ẹ̀ lẹ́tì wádìí kí ẹ ti pẹ́ wá ṣe tán lẹ́nu awọ ẹni tó fi ń sọ́nà náà. àkọ́kọ́ èèyàn ní sọ pé islam ọ̀já àwọn kankan bẹ̀rẹ̀ màtí nǹkan bá ń dà wú lọ lẹ́yà sí akarankala ẹ̀dá kun à ẹ̀dá kun àwọ̀ kẹ́ ẹ tó ṣe mẹ́tì wá di pé ní abẹ́ ṣe ní sọ́dà sọ́dà àmọ́ ẹ̀dá ilẹ̀ ìṣẹ́rì kan tó fún yín lọ́nà mi islam karama ìsìnkú yóò ti lọ sí nǹkan based on your own understanding ọmọ bọ̀ máa pé dání ẹ̀jẹ̀ àìjẹ́ tó bí a kékeré gan dé ọkàn bẹ́ẹ̀ ní ọ̀la ọ̀gá tó lọ yìí. ìyẹn ni pé tó bá yí lásọ kèsì kọ́ jáde ní omi tí máa ń jáde lẹ́yìn ìgbà tí èèyàn bá tó ọ̀tàn kí funfun bí ẹfun kí funfun tó ẹfun fún àmọ́ òrìkọ́ yàtọ̀ sí kọ́lọ́ tọ̀tọ̀tọ̀ eléyàn ni wọ́n ń pè ní wájú ìwádìí ló mú wọn mọ pé kìnnì kan tó ń jẹ́ wájú yòó látàrí pé sẹ̀rí àtàlàyé rẹ̀ wọ́n ìlà lọ́dọ̀ tiwa gbogbo ètò ìpín kìnnì jẹ́ wájú yòó bá ọ̀tọ̀ mo rò pé yé wa ìtọ̀ náà ni àmọ́ ó tún ló pọ̀ mí torí pé tọ̀ ìtọ̀ lè yẹ́lò ìtọ̀ lè funfun ní funfun tí èyí ṣe funfun tẹ̀ fun ṣùgbọ́n gbà tó bá tọ̀ tán ó lè rí kíníkẹ́ tí wọ́n máa jáde bíi wáyé. kódà yẹ fún eléyìí ni wọ́n pè wájú ẹ wọ́n jáde jáde tọ̀ gángan funfun eléyìí ni wájú nínú àgbọ̀ Yorùbá ìtọ̀ náà gbogbo ẹ̀ nínú sẹ̀ríà náà a máa ṣe fún tọ̀ láti fún náà á fọra wa mọ́ dáadáa gẹ́gẹ́ bí ìgbà tó ti tọ̀ náà tẹ́ẹ́rẹ́ tó máa ń jáde láàbá ní ìgbà tí èkíní kejì wọn bá ń bára wọn ṣeré àbí wọn fọwọ́ rárá wọn lára àbí ẹnìkan ronú ní ẹnìkejì àbí ń ronú nípa báwọn ṣe ń ṣeré kan àbí kíní kan ìtọ̀ọ̀rẹ̀kẹ́ tí wọn jáde tẹ́ẹ̀rẹ̀ ẹni wọn pè ní kíni mẹ́bì so mẹ́bì yẹn tí wọn bá jáde òun náà dàbí tọ̀ nínú ìdájọ́ wọn kásí ọlá tó tó yí ọlá tó wà pọ̀. agbẹ́kú wọn afomi gbó afomi sínú wọn wá fọ gbogbo abẹ́ rẹ̀ nítorí kọ́ jáde wọn afọ gbogbo abẹ́ rẹ̀ ṣé ọ̀fọ̀ èyí tó tún lẹ̀ má bẹ́ẹ̀ rẹ̀ lọ́kùnrin pẹ̀lú ẹ̀ àbí òní fọ̀ ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùkọ́ àmọ́ ọ̀fọ̀ gbogbo abẹ́ tọ́ ilé ìjẹ́sí mẹ́bí àníwẹ̀ nítorí ẹ̀ ṣùgbọ́n àlùmẹ́nì lómi títí pé máa ń jáde lára ọkùnrin àbóbìnrin tó bá fẹ́ jáde lára ọkùnrin ó máa ń tú jáde yóò máa tú jáde yóò máa tú jáde yóò máa dùn má yóò wá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá jáde ká eléyìí ni wọ́n ń pè ní kíni alùmọ́nì alùmọ́nì ìbá jáde ọ̀ràn ẹ̀ ní kéèyàn wẹ̀ fífọ̀ lásán kò tó àti kéèyàn wẹ̀ eléyìí làwọn ń lò kódà kí. pèsè pé kò kọ̀dà ọ̀tọ̀ nù. àsìkò tí wọ́n jáde. Uh-huh yẹn pé àwọn méjèèjì fẹ́ rìnrìn àjò ìṣẹ́wá kan fẹ́ jáde ó sì kan fẹ́ jáde lọ́jà torí pé nínú òbí nínú òbí tẹ̀ ń gbé Islam ò fi kí ìyàwó rẹ̀ ọmọ jáde kí wọ́n má da lọ́jà kí wọ́n má da lọ lé wọn kí wọ́n má da lọ ilé télọ̀ kí wọ́n má gbé kíkì ní wàhálà tí wọ́n fẹ́ travel ṣẹlẹ̀ lòfin ṣẹlẹ̀ àkókò gbọ́dọ̀ dá lọ. ìyáálé àtìyàwó wọn á lè jọ tààrà kù nígbà tó wọn lọ o obìnrin àwọn méjèèjì ìyẹn gbọ́dọ̀ wọn lọ náà títí tó kí wọn ọgbọ́n fà torí gbà àwọn obìnrin ọmọ bínú pé ah gbà tètè pé gbà tètè ah tọmọ wálé wọn lọmọ wọn àní sunna anabi nǹkan sọ sìn lọ wọn yín lé ọkàn yín lé wọn bu ìsì fún yín ẹ sì mọ̀ pé lẹ́yìn àpọ́nlé ńkọ́ àti bàbá ti ká àpọ́nlé rárá bùkù tó eléyìí ń jẹ́ bó ti ṣe mẹ́ẹ̀ so ṣùgbọ́n kì í ti dandan ní kọ́kọ́ ọkọ ọkọ báwò bàbá wọn lè bàbá ìyàwó rẹ̀ lè sin lọ àbúrò ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ rẹ̀ tí wọ́n bá ti dàgbà ẹbí kọ́ ọmọ bàlágà torí kí ẹni tó jẹ́ mahram bọ́ọ̀lù jẹ́ tó dàgbà kí èsè dídín rìn so bíkọ́ sínú tó fi ṣeré àwọ̀ ni pé tó bá jẹ́ ọmọdé níta ń sá fún lè ṣẹlẹ̀ yàrá obìnrin lè jó ràn tí ó lo ìrìn àjò tí lẹ́sì tó fi lọ sí ràn sọ pé tó bá jẹ́ tó dàgbà màmá ń bọ́ lọ́dà kàásì nǹkan kálẹ̀ ń tẹ̀lé lọ so ara ti ṣẹ̀rí àǹsọ̀ lónìí sẹ́ni kí a bá ti wà tó ní màmá rẹ̀ kó ká lọ ọmọ kó wọn ó dúró pé ah, àbúrò ẹ̀ dàrú títa ni ó ká lọ bù òun ó lè yọ ẹsẹ̀ tó láti pòtẹ́tì obìnrin yẹn tó ìyẹn tó bá yẹ kó náà mọ nǹkan kan kọ́ ẹni tó wá lápèjúwe tó bákan náà ìrọ̀jẹ́ ó lè dàgbà kó dìndìnrín irú ẹ̀ lè jẹ́ mahram tó bá dàgbà tó dìndìnrín kò lè jẹ́ mahram tó ti kú bó ti jókòó lọ́kùnrin jókòó ti obìnrin ẹnìkan á pè kókó wá nígbà tó ń kọ́ wá fún chingọ́ọ̀mù ó ti jẹ́ tán ó ti ní ẹ fún bisikíìtì sí wọ́n tún fún títí wọ́n fi fún obìnrin lọ. àwọn kòkó àwọn àtòkò gbọdọ̀ jẹ́ dídìrín gbọdọ̀ jẹ́ ní tó dàgbà tó gbọ́n tó eléyìí ni mahara kí ti dandan kọjọ kọ. túbọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ ẹnìkan ọ ẹ̀mplọ́ì rẹ for that purpose ah for that purpose báwo ìwọ ẹ̀ ń pa lẹ́yìn náà kì í ṣe dandan kó travel travel bá o pé kí ni kí ni wọ́n á lọ. so ìlú ọkọ rẹ̀ ń bẹ ń bí kí lọ travel ṣe ná ó fẹ́ lọ wá mọ̀ ok tó bá fẹ́ lọ wá mọ̀ ó easy bàbá rẹ̀ kò sí wa tí wọ́n ti sìn tó ti sìn dé inú institution tó ti fẹ́ kọ́kọ́ àwọn padà nǹkan yẹn ṣe tuntun ọ̀dọ́ Yorùbá ló ti jẹ́ tuntun wàláhì ọ̀dọ́ Yorùbá ló ti jẹ́ tuntun ànílẹ̀ haúsá ń bẹ̀ yẹn ẹ̀rọ àwọn girls government girls secondary school government girls secondary ẹ lọ wòran ẹ lọ wòran láwọn government girls secondary school níjọ́ tí àwọn ọmọ ilé wa wọlé wọlé àti dúró lẹ́nu géètì kò wòran wò níjọ́ tí wọ́n bá tún fẹ́ di pé wọ́n fẹ́ discharge wọn lọ wòran wò owó tí kálukú kàtí mọ́tò àwa náà nìkan bàbàrà aláàlájú rọ torí pé islam lọ́dọ̀ tiwa òun ló strange west civilization lè kà fún principle ìtí ó fi jẹ́ wàhálà ní tó fi máa sọ̀rọ̀ tẹ́lómi ọmọ ìyá nǹkẹ́ àbáwò ah, wá ni ṣé kékeré wà là wá ni mùsùlùmí ni wọ́n jọ tòun máa tó ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n kọ́ lọ́ọ̀ nìyẹn ẹni tó bá ti jẹ́ mùsùlùmí you comply with the rules and regulations torí tí ọba ti bẹ́ẹ̀ ò lè jẹ́ mùsùlùmí ìjọba yẹn wọn mọ sí ya lẹ́nu gbogbo bí kíbi wọn mọ béèrè ni wọn mọ gá abá wa ni wọn wà ní kíni ebi mùsùlùmí ni ọ. sọfọ́n islam kúlù láyé ti jẹ́zà odidi ni àlè fún wẹ́lẹ́wẹ́lẹ́. islam kankan kí wọn kò sì borí ẹsẹ lẹ́yìn ìní wọn pè ní islam islam fẹ́ so nítorí délé yìí bàbá ọlọ́run náà yín lọ́wọ́ ẹ̀ ń fẹ́ kọ́mọ yọ lọ sukú àti kọ́mọ lọ wàlúwà ìjọ dàgbà ni kó ní mọ̀ kọ́mọ yàdọ̀ ọ̀dọ́ so àmọ́ nígbà tí máa ń lọ ẹ̀sìn lọ ẹ ti lọ tí máa ń ti ti ta kéètì yóò tún ti pè ọ bàbá ọ̀la ní ọ̀rọ̀ ọ̀tún lá ní aago mélòó ni kí wọ́n á gbé ọ aago báyìí ni ẹ kú sọ́nà. ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ ní òfin tẹ́sán Islam mú wa náà sì ràn lọ́wọ́ ìdánilẹ́kẹ̀yìn ó lè lọ lọ́dà rẹ̀ kọ́ lọ mú wa àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ kẹ́ ní rélétíìfù kan lù yẹn kọ́ lọ dúró sọ́dọ̀ wọn títí tẹ̀síra ìwà mu tí bíríkì nìyẹn náà bá lè bá yín sìn wá tọ́jọ́ pin alhamdulilayi kò sí wàhálà wà lọ. ṣùgbọ́n àwa o àyọ̀gbà wa o lábẹ́ òfin ọlọ́run ká máa wá rọ òfin ọlọ́run fún tẹ̀yìn fẹ́ kíkínni. èèyàn yà tẹ̀lé òfin ọlọ́run òfin ọlọ́run yẹn àmọ́ àsọ pé kí wọ́n máa lọ skul o lọ skul àwọn kẹtẹ kẹtẹ kò jù bá náà lọ. bí o sì wọ̀ ká máa gbẹ́lu ẹ̀ sí ìjáde mọ́ hundred eh, level ọdún mélòó nù ọdún mẹ́rin dídẹ̀ ọsọ ọdún mẹ́rin mẹ́mẹ́nà má ti bá ti parí kọ́ wá mu. Thank you. bá bẹ̀rẹ̀ sí fọwọ́ léde bí àmàlà ìsinmi tí wọ́n á yín lọ́wọ́ ìwà ló tọ́pù ẹ̀ báyìí ìwà fi ọwọ́ kejì sọpọ́tẹ̀. àwọn olùmọ̀ọ́ sọ pé ìtọ́ da ni fọwọ́ tún náà ní ká fi gbé tó ń ti pé ọ̀dọ̀ ti ọwọ́ pọ̀. ìkànnì bisọ̀ bá àìsàn náà kọ̀ fún wa ká máa fọwọ́ tún jẹun ká máa fọwọ́ sí mú mi tó bá ṣe tán ni máa fọwọ́ sí mú mi. ẹ̀sán pé lọ́pọ̀lọpọ̀ àti kí wọ́n bó sànù wa. náà ni àwọn nǹkan kan tó jẹ́ pé àwa tún fọmanáìzì ni láì kọ́ pọ̀lọpọ̀ tó máa fẹ́ mú mi ọwọ́ sí náà ni àtọmọdé àtàgbàlagbà kọ́dà wọn tó kà fún ọ̀làjú kí kékeré gbé ìgò kan máa ṣe báyìí àmọ́ àárò kó ní wọ́n mọ̀ pé ọwọ́ ọmọ ká mẹ́wẹ̀wá ló fi di ìgò tó bá fọwọ́ tuntun wọ́n lọ ọmọ ká mẹ́wẹ̀wá àmọ́ tó bá fọwọ́ sí gé ká àbá stabilize fọ́ síbi bá. eléyìí ìlànà èṣù nìyẹn ọ̀gbọ́dọ̀ fọwọ́ sí máa fi mú nǹkan ìlànà èṣù ni a gbọ́dọ̀ jìnnà sí akọbẹ yìí kò bó fún ọ̀rọ̀ fún nà. kí ni jẹ́ spray náà. pẹ̀sìn pé mhm. kàtà fún obìnrin kàtà fún ìkọlọ ṣe ìkọlọ wẹ̀ a ti attach rẹ̀ mọ́ ẹ̀gbìn àbùjọ. àmọ́ àdéhùn yẹn kíkọ́ kan máa lò àbí kan máa lò. kan máa lò báyìí lò. àkọ́kọ́ ni pé àmọ́ àdéhùn yẹn ṣùgbọ́n àdéhùn tá a mọ̀ lọ́gbà nàbì sallallahu alaihi wasallam ní ètò obìnrin ọba jáde kò gbọ́dọ̀ lo lọ́fíńdà kò gbọ́dọ̀ lo pẹ̀fíìmù. ọ̀sẹ̀ mẹ́tíláṣí tó jẹ́ lé ọlọ́run anabi sọlá àtúlà náà gbọ́dọ̀ kọ fáwọn obìnrin àwọn ẹrú Ọlọ́run lóbìnrin láti lọ sí mọ́ṣáláṣí Ọlọ́run lọsẹsẹ ṣùgbọ́n ìrún wọn tí wọn kí lè wọn lọ láti ètò wọn kí mọ́ṣáláṣí lọ ṣùgbọ́n tí wọn bá jáde lọ mọ́ṣáláṣí pẹ̀lú yakuru jìnnà tẹfì láàyè tí wọn bá jáde kí wọn jáde lẹ́ni tí òfin lọ fi ń dàpara kí wọn jáde lẹ́ni tí òfin lọ fi ń tóbi ní bá fẹ́ wá jáde tó fi lọ fi ó sì fẹ́ jáde nípasẹ̀ pásọ ló fi sí ara rẹ̀ ló fi sí tó bá jásọ rẹ̀ ló fi sí tó sì lásọ mí kọ́ gbọ́yùn lẹ̀ ọmọ wọnú létí títí lọ́fíìn ara rẹ̀ ó fi tán àbí títí ó fi tó fọ̀kọ́fọ̀ ọmọ wọ fọkọ rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé kò lásọ mí onìkan náà ló ní tí ó bá jáde kọ́ fọ gbogbo bíi tí lọ́fíńdà wà nù ó sì fi kí lọ́fíńdà kú lára rẹ̀ kó tó jáde torí kí ìdájọ́ ọ̀rọ̀ mẹ́jẹ̀ dájọ́ obìnrin ń zìnà torí obìnrin ọ̀gbọ́dọ̀ jáde ẹni tó gbé lọ́fíńdà gbé jáde tí ń rùn lára rẹ̀ kọ́lọ́ sọnù àwọn obìnrin láyè sùn ọ̀daràn pọ̀ yàní tẹ́máfẹ́ jáde ní ìlú wọn subhanallah wọ́n kájú wọ́n tọ́jú wọ́n tọ́mú wọ́n tọ́ ẹ̀kẹ́ wọ́n fi lọ́fíńdà sí gbogbo ara ọkọ̀ wọn gan wá tún wò wọ́n yóò tún sí wọn wò pé áá ah, ah, ṣe ti pàtẹ́nì náà ni yóò jí pàtà ni subhanallah wọ́n ní tí ó gé yín fún ọkọ̀ tó ọkọ̀ náà nì sá ọkọ̀ mi tún wà lóyún tó adélé yọ̀ ń wọ́n gbogbo ẹ̀ dànù tẹ́lẹ̀ náà gbogbo àtíkètì di nǹkan míì tó dé gbogbo ẹ ti kó mẹ́ẹ̀ sọ̀ní ìsìn ọmọ àrùn tùbọ̀ tòmátì àlùbọ́sà tàtàsé aṣọ rẹ̀ ní ọwọ́ ọmọ àrùn gbàtí retí kọ́kọ́ tó ń lè wọ́n bá tó jáde subhanallah ẹ ti wo jáde tó jáde yẹn kí n lọ fẹ́ nílà yẹn ìdájọ́ rẹ̀ ni pé ń gbà dájọ́ ń zìnà níbi káàdì tún sọ pé níbi bá jáde tọwọ́ bàtà tó ti pín sí kóòsù tó bá fi lẹ́yìn ìgbẹ́gbẹ́ àwọn èèyàn kàtà má tún fi síjú wò pé èèyàn ni wọ́n gbàdá ló ń dìnnà ọ̀rọ̀ fáwọn obìnrin ìsìn náà láfi pé àfihàn tó lọ́n bá sànú ìyẹn máa wo bàtà wọn ní ìsìn tó wọ́n mọ̀ wò wọ́n àbí wọ́n ní wò wọ́n á ah! àbí wọ́n sànù ọlọ́run gbọ́ sí ẹ bá tẹ̀lé lófin ọlọ́run ọgbàdùn púpọ̀ ọtí ẹ̀ wá kọ́ aláàrẹ ó ti pọ̀ jù lórí délé nídìí títẹ̀lé lórí rẹ wà nídìí àìtẹ̀lé ní wàhálà wà wọn kò sèmi pẹ̀lú yín lórí rẹ wọn gbà wà kọ́ là wà kó tó wà lọ́mọ àlùjẹ́nà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta